àwọn ọ̀run ń sọ̀rọ̀ òfurufú ń fiṣẹ́ ọwọ́ Elédùmarè hàn. ọjọ́ dé ọjọ́ ń fọhùn òru dé òrùn fi ìmọ̀ rẹ̀ hàn kò síbi tí wọn ò ti gbé gbọ́ ìró wọn ìró wọn la gbogbo ayé já ọmọ Nàìjíríà ẹ̀kú lé. ọ̀làrẹ̀wájú yín rèé ọ̀pátẹ́rẹ́ tí mọ́mọdé sọ̀rẹ́ omi ojú òkòrò rèé tí ń bàbálàgbà sọ̀rẹ́ ìdóríkodò dàrú kan èjìdé là ń bá gbé èjìdé là ń bódìdẹ rẹ èjìdé là ń bá lùkò ní mògó àṣù èmi nìkan kọ́ ni mò ń bẹ lórí ètò lọ́jọ́ ti tòní Adélékè bá mi kí wọn nílé ẹyin ebi wọn ní tá a bá ti rí ẹni ti pẹ́ ẹkú àti báyìí là á kíra ẹni ẹni ènìyàn wa ẹ Tayo, ọmọ Adélékè náà ní orúkọ mi ìbémi lọmọ ìwá ìdè ní àmúyùkẹ́ ọmọ ẹrú pẹ́ konímọdé mo filẹ̀ kẹ Táyọ̀ lẹ́kìtì ẹ̀fọ̀n ibi ewúrẹ́ tí ò wọlé tí ò kágò adẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò adẹran àmúpata akínyín lónìí akí àwọn tó ti ń pèdè ká tó mọ pèdè akí àwọn tó ń pèdè lọ́wọ́lọ́wọ́ a tún àwọn tí ó tún mọ pèdè tá a ò bá tún pèdè mọ́ ẹ̀ káàbọ̀ lórí ètò wa lọ́jọ́ títò ní ètò ọ̀rọ̀ àgbà ohun tí a mọ̀ yànnàná òun náà ni a pè ní. bíṣu ẹni bá ta èèyàn dọwọ́ bò ó jẹ ni. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ayé tí a wà yìí àwọn nǹkan tí ẹ wà tó jẹ́ wípé nígbàkigbà tí ọlá bá dé sí wọn lára bí wọ́n tiẹ̀ ṣe máa rìn bí wọ́n ṣe máa hùwà yóò fẹ́ tó kí ẹni tí ọlá ò tí ì dé fún kó lọ pokùnso. bẹ́ẹ̀ sì ni àwọn kan rèé ọlá ò tí ì dọ́wọ́ wọn ṣùgbọ́n kí ni wọ́n ti ń sọ fún gbogbo aráyé wípé àwọn ti dọlọ́lá àwọn ti dọlọ́rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé bí iṣu ẹni bá ta èèyàn a máa dọwọ́ bò ó jẹ ni gẹ́gẹ́ bí òwe Yorùbá èyí tó túmọ̀ sí wípé ẹ ń kó gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe èèyàn a máa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan náà kọ́ ni èèyàn máa ń sọ síta fún àwọn tí wọn ò ní àṣírí ẹlòmíì wá àpótí ìgbé blọ́ọ̀kù kan lékejì tó sọ pé òun ti kọ́lé òun ti kọ́lé gogoro òun ní mọ́tò ẹgbẹ̀rin òun kọ́lé ẹgbẹ̀fà ṣùgbọ́n tí ò tí ìgbé blọ́ọ̀kù kan lura wọn kò mọ̀ wípé bíṣu ẹni bá ta à ń dọwọ́ bò ó jẹ. àwọn kan tiẹ̀ wà torí wípé wọ́n ní ṣéjì díẹ̀ lọ́wọ́ ọlọ́run bẹ́gi ọlà fún wọn wọ́n níṣu lẹ́yìn ọrùn nígbàkigbà tí wọ́n bá ń rìn wọ́n á máa yan kọ́ńdúkọ́ńdú ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa tójú lẹ̀ mọ́lẹ̀ wọ́n á ní sòórí mi ni ò lè dọ̀bálẹ̀ ò lè kí mi láì mọ̀ wípé bíṣu ẹni bá ta àmọ́ ń dọwọ́ bò ó jẹ ni. ọ̀pọ̀lọpọ̀ ló ti fi paṣẹ irú ẹ̀ bẹ́ẹ̀ ló ti rán ọmọ rẹ̀ lọ́rùn òbí mi yóò sọ pé ọmọ òun lọ̀lú èyìnbó lọ́la ńlọ̀lú èyìnbó lọ́túnla ńlọ̀lú èyìnbó lọ́sẹ̀ tí ń bọ̀ tó sì sọ pé ìyá mi bàbá mi ẹ mọ́ pariwo ẹ mọ́ jẹ́ káwọn èèyàn gbọ́ ṣùgbọ́n ìyá ti fọn rere pé ọmọ òun lọ̀lú èyìnbó àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ ò kankan bíṣu ẹni bá ta àádọ́wọ́ nínú ayé tí a wà yí àwọn èèyàn tiẹ̀ tí wọ́n á kó àṣà kan àṣà wípé tí wọ́n bá ti ṣe nǹkan báyìí ó dorí afẹ́fẹ́ orí afẹ́fẹ́ níbi tí à ń pè ní Facebook tàbí tí à ń pè ní Twitter fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tiẹ̀ lóyún nígbà tí wọ́n bá ti lóyún òun ni wọ́n ti mọ̀ ya ikú wọn wọ́n mọ̀ gbé sí orí afẹ́fẹ́ láì mọ̀ wípé èèrà ò kòkòrò dénú bíṣu ẹni bá ta àdọ́wọ́ bò jẹ ni. ọlárẹ̀wájú ṣé o mọ̀ wípé nípasẹ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti dẹni àná ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti dolówó jẹta ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti gbàbẹ̀ rọrùn àrèmọ̀ nítorí pé kí ni torí wípé ihun wọn tó wọn àwọn tó bẹ́ẹ̀ àwọn jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀rọ ayélujára ọkọ̀ tó ò tí ra odó tọkọ ọlọ́kọ̀ ọ̀yà fọ́tò rẹ̀ ó gbé sórí ẹ̀rọ ayélujára ó sọ pé ohun tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ sí fún ọ rèé kò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń wòyàn ṣùgbọ́n tí wọ́n fẹ́ rere fún iṣu ẹni bá ta à ń dọwọ́ bò ó jẹ ni. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tó tiẹ̀ ralẹ̀ tó jẹ́ wípé wọn ò tiẹ̀ tí ìkọ́ wọn á sọ fún lágbọ́já kódà tó o bá rí létí mo kán láì tiẹ̀ tí ìjáyẹ̀pẹ̀ sórí ilẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wípé gbogbo aláǹgbá ló danú dẹ̀ wọn ò kúkú mọ̀ èyí tinú run àbíṣu ẹni bàtà à ń bọ̀wọ̀ bòó ọ̀làríwájú ẹlòmíì tí ẹ ti gbàgbé ò ṣe jẹ́ kí àṣeyọrí rẹ kó polongo ara rẹ̀ kó mọ̀ jẹ́wọ́ gangan ló ń polongo àṣeyọrí rẹ̀ nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bá rìn wọ́n ní à ń bára wa rìn ní àmọ́nú ara wa bíṣu ẹni bàtà à ń dọwọ́ bò ó jẹ ni. ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé wípé inú ọmọ ẹ̀dá ó jìn ó ju ọ̀gùn lọ torí wípé ní àkànbára wa rìn a ò mọ inú ara wa ẹni ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí èèyàn kan bá ṣe rere tó bá ń polówó tó bá ń polówó ìṣerere rẹ̀ ẹ ẹ̀sùn pẹ̀lẹ́lẹ́jọ́ mọ̀ máa ń gun àgbọ̀n gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má ẹ jẹ́ ká máa polongo òkìkí ara wa òkìkí orere tí à ń ṣe torí wípé bíṣu ẹni bá ta à ń dọwọ́ bò ó jẹ ni. ẹlòmíì tó bá parí iléèwé alákọ̀ọ́kọ́ ìyẹn tí a mọ̀ sí iléèwé gíga ifásitì tó fẹ́ tẹ̀síwájú ló sọ pé ah mo ti gba fọ́ọ̀mù tó ti ṣe kíni tí ò tí ì gba fọ́ọ̀mù ṣùgbọ́n kò mọ̀ wípé ẹnu tó fi sọ tó lójú tiẹ̀ òun fi gbàgbọ́ sọ ni lójú ẹlòmíì wọn á sọ pé ah ṣóun wá nìkan ṣóun nìkan ló fẹ́ ṣe gbá ṣóun nìkan ló fẹ́ ṣàwo kò mọ̀ wípé ọ̀pọ̀ aláǹgbá báyìí ló dakùn délẹ̀ àmọ̀ èyí tínú rún bíṣu ẹni bá ta àdówó bò jẹyìn. fún gbogbo àwa tó jẹ́ wípé a ò ní àṣírí a ò lè fi ẹnu òkè a ò lè fi mọ́ ti ìsàlẹ̀ a ò lè fi ẹnu ìsàlẹ̀ a ò lè fi mọ́ ti òkè ẹ à ń rọ ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ tòní wípé ká kọ́ bí a ṣe ń ní àṣírí ká kọ́ bí a ṣe ń fẹnumẹ́nu ká kọ́ bí a ṣe ń fètèmétè torí wípé bíṣu ẹni bá ta àdọ́ọ̀bù jẹ ni. ẹlòmíì tiẹ̀ rèé ohun tí ò tó la máa sọ pé òun tó láwa máa gbìyànjú àti lépa ohun tó sọ pé òun tó kó mọ́ bàtẹ́ lọ́wọ́ àwọn tó ń sọ pé òun ti tó bẹ́ẹ̀ kó ti gbàgbé wípé tó o bá débẹ̀ tán àwọn kan wọ̀ tó wípé inú òun ò dùn sí jẹ́ kí ìṣerere rẹ kó polongo ara rẹ̀ má jẹ́wọ́ gangan ni wàá polongo ìṣeré rẹ o ò tí ì ra ọkọ̀ tó sọ pé wọ́n ló ní ọkọ̀ tó ń lọ irú bẹ́ẹ̀ kò jẹ́ kéèyàn rá láàánú ìyẹn nìkan tó kọ́ ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n wù ọ́ kì í ṣe gbogbo wọn nínú wọn dùn sí ọ iṣu ẹni bá ta à ń dọwọ́ bò ó jẹ ni. tó a ò nílùú jù báyìí lọ lórí ìtọ̀rọ̀ ọgbà ti tòní gbogbo oníyanṣe ọlọ́bẹ̀ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa gbọ́ pátápátá gbogbo yín pátápátá là kí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pàpà ni ẹnikẹ́ni tó bá tabà kó dákun kó mọ̀ fi ṣèbínú ẹ jẹ́ kó fi túnbẹ̀ ṣe ọ̀làdéwájú lorúkọ tèmi ń jẹ́ ọ̀pátẹ́rẹ́ ẹ̀yìn rè tí mo fi sọ̀rẹ́ omi ojú okòrò rí tí ń bá wọn gbà sọ̀rẹ́ ìdóríkodò ó dàrú kù ẹ lè fẹ́ pè mí sórí aago gẹ́gẹ́ bí zero seven zero six nine zero six eight six eight zero Zero zero seven six 070 690 68680. ọ̀làrẹ̀wájú àwọn àgbà bọ̀ wọ́n ní onílé apá ọ̀tún fojú re wo ni ìmọ̀ràn ìkà nítòsí ń gbà ká wọlé ká mọ̀ jáde ká jáde ká mọ̀ wọlé báyìí ní tọ̀kan lè sọ ayé ò fẹ́ fọ́rọ̀ orí ẹni báyìí ló ń yọ ni ẹ mọ̀jà gbàgbé ń ta sọ ló bíṣu ẹni bá ta àjọwọ́ bò ó jẹ ni táyọ̀ ọmọ adélékè náà ní mi ebí mi lọ́mọ wá ìjìní àmúyùnkẹ́ ọmọ ẹ̀rú pẹ́kú ní mọ̀dẹ́ mo filẹ̀ kẹta mi lẹ́kìtì ẹ̀fọn ẹ lè fẹ́ pè mí aago mi rèé zero seven zero three two six six zero seven zero zero zero seven zero three two six six zero seven zero zero ọ̀làríwájú agbéṣetán ń aró àlùkò ṣetán báyìí ń ọ̀làríwájú ilé já o. Oh. Double. Double.